ẹ̀yin ẹ̀yin ọlé èwo lẹ ṣe o ṣe àlàáfíà ni ẹ wà gbogbo lé ń kọ́ gist tèní lórí ọ̀rọ̀ bí Naomi ṣe máa padà wá sí inú palace òní àgbọ̀ lámúníká wá fi tọ́ yín létí allegedly bí a ṣe gbọ́ ọ wọ́n ní Dr. Adeleke wọ́n ní wọ́n bá kábíyèsí wọ́n bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wípé kí ló dé tó jẹ́ pé kábíyèsí wọ́n fẹ́ fi tipátipá mú Queen Naomi padà wá sí inú palace pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace wọn ipe kí kábíyèsí kí wọ́n ní sùúrù ipe ìyàwó wọn ti wà ní royal mansion ipe royal mansion yẹn dẹ̀ ní òun ni ibi tó jẹ́ pé wọ́n ń dé sí tó jẹ́ ìkejì ipe nínú ilé wọn ipe kò dẹ̀ sí èèyàn kankan tó fẹ́ wá bá Queen Naomi ní royal mansion wípé gbogbo nǹkan tí wọ́n ní wọ́n ń ṣe nínú palace pé wọ́n gbé orí màálù sí inú apartment Queen Naomi wípé kò ní dáa kí kábíyèsí by force kan dín kí Queen Naomi wá dé síbẹ̀ wípé kí kábíyèsí ní sùúrù kí wọ́n fún ìyàwó wọn àti ọmọ wọn láàyè láti wà ní royal mansion títí dìgbà tí wọ́n máa yanjú ọ̀rọ̀ gbogbo nǹkan tó ń jà rànìràn nílẹ̀ ẹ̀yin èèyàn lé bí mo ṣe sọ fún yín nǹkan tá a gbọ́ la wá torchlight sí mi ò bá kábíyèsí gbénu palace o allege ni nǹkan tí à ń sọ yìí bí a ṣe gbọ́ la ní ká mú wá ẹ dẹ̀ mọ̀ pé Dr. Adeleke wọ́n close mọ́ kábíyèsí wọ́n dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa iná dẹ̀ rí wọn ipe kábíyèsí àtẹ̀ǹdì wedding ọmọ ẹ̀gbọ́n wọn Davido tí wọ́n ṣe wedding recently so ọ̀rọ̀ yẹn ń lọ láti advice kábíyèsí lórí ọ̀rọ̀ àwọn olórí yìí nǹkan tí wọ́n lè ṣe wọ́n ní gọ́vnà Adeleke ní kí kábíyèsí gbé ìgbésẹ̀ láti tètè yọ̀ǹda àwọn obìnrin méjì èyí tó jẹ́ pé wọ́n ní kábíyèsí lára nu pálásì yìí ẹjọ́ allegedly ní o bí mo ṣe gbọ́ ni o allegedly bí mo ṣe gbọ́ ni nǹkan tá a dẹ̀ gbọ́ a ní láti torchlight sí i ipe torí tí kábíyèsí bá tiẹ̀ ní kíkún iná mi wá sínú pálásì gan ipa àwọn obìnrin méjì yìí pé wọ́n ní fi wọ́n lọ́kàn balẹ̀ ipe so kí kábíyèsí tètè kí wọ́n wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn obìnrin méjì yìí kíákíá kí wọ́n dẹ̀ má fi falẹ̀ ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashallah, Jeez, Stephen King. Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín òun ni ẹ ṣe òun lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV share àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ̀bà tí subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post ẹni gist ẹ̀ a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní mashola tv ọlọ́run elédùnmarè abámi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abámi ran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. èèyàn lé bí a ṣe gbọ́ wọn ní gọ̀vnà adeleke advice kábíyèsí wípé kí wọ́n fi Queen Naomi sílẹ̀ ní royal mansion títí dìgbà tí wọ́n fi solve gbogbo àwọn problem yìí tí ó ń ṣẹlẹ̀ ní palace wọn wọ́n ní lóòótọ́ kábíyèsí ti fa àwọn olórí wọ́n ti fa ilé lé wọn lọ́wọ́ pé kán wà ní ilé wọn pé ṣùgbọ́n kí wọ́n fi Queen Naomi sílẹ̀ ní royal mansion títí dìgbà tí wọ́n á lè ṣe gbogbo nǹkan tó bá yẹ kán ṣe sí inú apartment èyí tí wọ́n ní wọ́n gbé orí màálù sí tí wọ́n ní wọ́n ṣe cleansings láti jẹ́ kí gbogbo àwọn nǹkan burúkú tán tán gbé wọbẹ̀ kó kúrò ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé amú gist yìí wá wípé àwọn ọkùnrin kan tí wọ́n arrest pé àwọn náà sọ pé àwọn wá gbẹ́lẹ̀ tí wọ́n ní ṣùgbọ́n àwọn ò mọ nǹkan tó ń gbé sí inú ilẹ̀ yẹn so wọ́n ní wọ́n ti gbé orí màálù yìí jáde o ṣùgbọ́n wọ́n bóyá wọ́n rè pé bóyá kò safe torí àwọn fámìlì àwọn Queen Naomi gan ni àwọn ò lè lajọ àwọn sílẹ̀ kí Queen Naomi padà sí inú apartment yẹn òótọ́ ni kò sẹ́ni tó máa ṣe tí ò ní sọ bẹ́ẹ̀ bí adẹ̀ ṣe gbọ́ allegedly wọ́n ní gọ́vnà Adeleke nìkan fi wọ́n sílẹ̀ ní Royal Mansion títí dìgbà tí wọ́n á fi yanjú ọ̀rọ̀ yìí. ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín o mo kí yín ẹ kú ìsinmi tí a wà yìí ọlọ́run á jẹ́ gbogbo wa lára o mo appreciate every one of you God will bless you bí a ṣe gbọ́ ẹ̀yin èèyàn lé ní gọ́vnà Adeleke wọ́n ní wọ́n advice àwọn èèyàn Queen Naomi èyí tí wọ́n sọ fún wọn pé kán fi Queen Naomi sílẹ̀ ní Royal Mansion títí dìgbà tí wọ́n á fi yanjú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú pálásì kábíyèsí nǹkan tí a gbọ́ àlẹ́jílẹ̀ nìyẹn ẹ̀yin ará ilé. wọ́n ní kábíyèsí ní ìyàwó àwọn ó máa padà sí inú pálásì o nǹkan tá a gbọ́ tán ní kábíyèsí sọ pẹ̀lú gbogbo advice àwọn èèyàn wọ́n ní kábíyèsí ní ìyàwó àwọn máa padà sínú pálásì pé àwọn ò lè gbà kíyàwó àwọn má padà sínú pálásì nǹkan tá a gbọ́ nìyẹn tán ní kábíyèsí sọ. So wọ́n ní kábíyèsí ní ìyàwó àwọn ó ń padà bọ̀ ní sínú palace o àwọn ò lè gbà kíyàwó àwọn kó má padà wá sínú palace so wọ́n ní nǹkan tí gọ́vnà Adeleke tó fi dá sí ọ̀rọ̀ yìí nìyẹn wípé kí wọ́n fi Queen Naomi sílẹ̀ ní Royal Mansion wípé kí àwọn tí ọ̀rọ̀ yìí bá wí wọ́n ní àǹsí wàhálà tí ẹ̀ ń kí kábíyèsí jẹ́ kí wọ́n máa lọ kán kúrò ní ilé ayé wọn. Wípé ìgbà yẹn ni wọ́n lè mú Queen Naomi padà wá sí inú palace kọ́kàn Queen Naomi fi tó balẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly tán ni wọ́n sọ tó dẹ̀ ń lọ lórí social media la ní ká wá torchlight fún yín allegedly. tó ẹ̀yin aráalé tá a bá gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. adúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o adúpẹ́ lọ́wọ́ gbogbo àdúró tì yín lórí channel wa ọlọ́run elédùnmarè á bá wa dúró tì yín o ní agbára ọlọ́run òkè òkè ní ọlá yín a máa lọ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.